معنى لا إله إلا الله اسم كلهم لا إله إلا الله محمد رسول الله ẹgbàdí àfa àti wọn parí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa láìda ìlọlọ òfin èyí tí wọn fẹ́ wí lónìí ó ní wọn ṣe pẹ̀lú nàwa pẹ̀lú láìda ìlọlọ láìda ìlọlọ ò dáa tó láìda tàbí tó ń la fi wọnú ẹ̀sìn òní yóò ṣe òǹgbìyàn láàrin kèfèrí àti mùsùlùmí lórí ẹ̀rọ náà ti sọ àwọn tíra kalẹ̀ ló fi rán àwọn òṣìṣẹ́ lẹ́yìn tí a bá ti á di mùsùlùmí tán pẹ̀lú gbọ́dọ̀ láìra ẹ̀rọ bá àwọn nǹkan kan náà ń bẹ̀ lẹ́yìn tó ṣe pé ó lè gbé mi kúrò nílẹ̀ tó fúlàmù. àríwá àwọn afáàtì àgbẹ̀ ní نواكب الإسلام علم وتنقل نواكب لا إله إلا الله àwọn tó ṣe pípé ó lè gbé ní kóòlù mẹ́ta ká láìláì lọ́wọ́ òwe tá à ń ṣe wọn àwọn tó lè gbàjẹ́ mẹ́ta lọ́wọ́ tí òfin ní mẹ́sùn àkẹ́kọ̀ọ́ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afáàtọ́ nípa ìwádìí ìlú ìlànà àrínú wọn tí a pé mẹ́rìnlélọ́gbọ̀n àwọn kan pè é lógún ṣùgbọ́n àbáwá sheikhul islam muhammad ibn abdulwahab àwọn nílé wà ní àwọn tí wọ́n á kó kọjá ayé ní bàbá pè é tabakuru dáadáa táàbùkù lámẹ̀tọ́ táàbùkù àdùn bẹ́ẹ̀ náà ọ̀jáde lábẹ́ mẹ́wàá èyí tí bàbá bàbá kọ nínú ìlànà nǹkan àkọ́kọ́ lọ́la tó lè gbé mi kúrò nílẹ̀ islam àṣírí kò fún mi láti sílá ìmúrogún mọ́lọ́ọ̀gá níbi ìjọsìn yẹn ní kọ́ máa ti lọ́rùn kó tún máa ti nǹkan mi. sábà nípa ìbáàdà èsùn ìyáàmíràn لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال àgbọ̀nyẹ́rọ̀ ló wà nígbà àbúrò. èmi pé ìtọ́jú ó kọta mi àwọn tó kún ọkọ̀ gbogbo ńlọ́wọ́ bá kọ́lé ọ́nà sí ó sì ní tètè láwọn tó bẹ̀rẹ̀ sáà fi jẹ́sìn fọlọ́ yálà ìta ń tẹnu wíni àbí ìta ń fi ara ṣe èyí tó hàn àti ìtọ́ pamọ́ eléyìí ti jẹ́ ìjọ lábẹ́ ìjọ sùn ó ní àdúrà ṣíṣe ńlọ́wà nínú hadith àdúrà àwọn búwa ìbàdà àdúrà gbẹ̀ngàn olùdókòwò. Ìgbé tábà ń sọ nípa àwọn ọmọ ọ̀nà èyí tí ìjọsìn fi sí ìpín kan ìlàdó àjẹmẹ. Tọ́ba ti á nígbàgbọ́ nínú láìláì ọ̀pá ọ̀ àṣẹ nínú ìtumá rẹ̀ ti wí pé Allah sọ̀dọ̀ wá ìlọ̀gbọ̀ má kèé sẹ́ni kankan má di rẹ̀pẹ̀ má dojú àdúrà àkọ́ ẹni kankan àfọlọ́mọba nìkan ṣoṣo má kéke ẹni kankan kó sú ọ nínú ọ̀bẹ àfọlọ́mọba ọba tí máa lé ní tí máa sún ní tí máa sún ní ọlọ́nìkan náà nìkan ṣoṣo ọlọ́run sọ pé wà kọ́ ọ̀dà rọ́pò kọ́mọdé àwọn ní àtẹ̀yìnlẹ́kùn ọlọ́run ayé ó ní kẹ́ẹ̀sì mùsùlùmí máa ń ṣe àdúrà ni kìí gba àdúrà ọlọ́run ni máa ń tẹ́wọ́ gba àdúrà sẹ́yìn bá ṣe wọ́n ṣe àdúrà gbígbà rẹ̀ ọlọ́run ni ẹ káàkiri wọn wọn lọ́wọ́ sì láyé lọ́wọ́ nínú àdéhùn òjíṣẹ́ náà bá tọ́jú ọmọ àwọn àlẹ́ ìwọ̀sán lánàá ó já mọ̀ wípé máa ń làmìjáde àwọn ọmọ ìyá ìjọba rẹ̀ ẹni tí ìwà máa ń ṣe àdúrà kó máa ké pọ̀ náà ìlú náà bọ̀ òní báyìí ni mo fẹ́ òṣèlè fún mi ló fẹ́ èyí mo fẹ́ lẹ́yìn mo fẹ́ lẹ́yìn tàbí nǹkan báyìí tẹ̀lé kò ní má ní ọlọ́run bá mo kúrò lẹ́yìn ẹni tí ọ̀gá máa ké pọ̀ ọlọ́run ọlọ́run ò bínú sórí lọ. wọ́n tọ́ka sí pàtàkì àdúrà níṣẹ́ àwọn ìlànà oríṣiríṣi ló kúnlẹ̀ táwọn ìjọ ń ṣe àdúrà ẹlòmíì tí wàá máa dàgbé ya ní onígbègbè jẹ yá ṣe máa dàgbé ya ní nínú yá ọkọ̀ fẹ́ dànù bí kò kó pé kọlọ́mù kò ní kọlọ́mù ariwo nìyá èyí ọmọ àgbà ní àbá ìdè kú lórí eléyìí èyí ṣe mùsùlùmí o wọ́n bá tún ilé wọlé lálùbí àwọn yóò di sínú náà kò ní kọ́ láíláí kò ní í. èyí kí náà àwọn olùwádìí lè lè dá mi bí a ti lè gbé ní kó nílé ìsìlámù ó lè lo mọ́lọ́mọ́lá níbi yóò. àwọn àdúrà ẹnlẹ táwọn àbá ẹ máa ń ṣe wọn ń pitira yẹn ní dùn áwọn kọ́wé làwọn èèyàn nínú tíra wọn túrọ́tì àti àtọ́kùnbà rẹ̀ ìgbà wákà àtọ́kùnbà rẹ̀ àwọn kótóbà ó kọ ní bẹ́ẹ̀ kí máa gbé ọlọ́run ó kọ àyìnlẹ̀ nìyí ọlọ́run ti nìkan máa ké pọ̀ mọ́ ó sì lórí àwọn onígbòrò láì rẹ̀ lọ́wọ́ ọwọ́ mi ké bí àgbà nìyí ní tó ń ṣe òye ọ̀rọ̀ rẹ̀ àtàkùn ó sì dé bá a. èyí pé sábàbà nígbàgbọ́ ní láì láì lọ́wọ́ ẹ̀kọ́ ṣíṣe èyí ńlá tó bá ti lábàlẹ̀ ẹ̀kọ́ bákan náà má forí balẹ̀ sẹ́nìkan náà ọlọ́run ọba nìyẹn sọ fún wa. ìlànà islam bá a ṣe kíyàn ní pé sálámà sí pẹ́pẹ́ tó jùlọ ní ìnáwó ti kọ́ ọ̀gbọ̀ lọ́wọ́ pẹ́pẹ́ nínú ọ̀dọ́ ní ìwọ sálámà ọba wa ni wọ́n sọ ìwọ náà wà ní wọ́n sí kò sí ní ẹ̀kọ́ kọ́ sálámà lábàlábà kọ́ wa ni wọ́n sí òòrùn yàtà nínú islam ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn àpálẹ́ ẹ̀sìn tẹ́lifà ilẹ̀ islam òṣìṣẹ́ náà wà sọ́dọ̀ náà wà lẹ́yìn ọ̀sẹ̀lá sọ pé lẹ́yìn sàmìnà mọ́n nà bí wá pé ẹ̀mí ẹ̀rọ náà wà láyé àmì òbí ẹ̀rọ náà ọmọdé tí ọba náà bọ̀ wọ̀ ọ̀gbàlagbà àníbi kò sí ní wọn àgbàlagbà náà tí ọ̀la àmì ọmọdé lójú oní àmì òsì nínú wa èyí tó wà lókè téńté rẹ̀ ìlú ọlọ́run níbi ìjọ wọ́n forí balẹ̀ lẹ́yìn kankan àfọlọ́run wọ́n forí balẹ̀ fóòsà wọ́n forí balẹ̀ fókè balẹ̀ wọ́n bá wọn gbọ́rọ̀ wọ́n bá wọn gbọ́ sàgbó wọ́n bá wọn gbẹ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ afọ àti ìrẹ́láyé ìsinmi kọ́lọ́ńkó sàlùwà kò lè yánilẹ́nu náà ìtọ́lọ̀ máa ń tó nípa àwọn ẹni rí àti ẹni ọlọ́run yóò dì máa kéré ló ń ṣùgbọ́n àwọn ẹni bí àwọn ní akọ níjókòó láńlọ ọ̀gbìn dídì kan wọ́n ní ń sọ nípa ẹ̀rọ àbáàbá ní a ah, òun kò fún mi ní ọ̀gbẹ́ bọ̀ ká ah, wọ́n máa gbọ́ wọ́n ń tà wọ́n ẹni tó dá lóhùn kì í jẹ́ mi pé bá a fà yìí sí ìsìláàmù tó ń sọ fara mọ́ kéèyàn kan lẹ́wọ̀ nípa àwọn afọ àtẹ́fẹ́ níta ní ìdílé ẹni wọ ní wọn bá ń sàgbé ọ̀pọ̀lọpọ̀ máa fún wa sọ wípé àdúrà ìdíje ìgbà ní kéèyàn ló sóòrùn

màtí ìgbèlè lọ́wọ́ òkè rẹ̀ àyàkùnrin àárín rẹ̀ ọkọ̀ ọkọ̀ ní bẹ́tẹ̀. èyí tó ti kẹta rẹ̀ àtìmí ìyàwó nílò àtìmí ní bẹ́tẹ̀ àyàkùnrin ọkọ̀ mẹ́lá àtìmí bẹ́ ní kẹta. tí ọlọ́mù lẹ́yìn náà ọkọ̀ ìkẹta àwọn àjàmí náà lè lẹ́yìn. kíkú la fẹ́ tẹ́lẹ̀ ìyá ètò ìtúwájú àwọn ènìyàn ṣùgbọ́n àwọn tó ń lọ lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ ní ìwọ́n ní ìlú mìíràn òṣìṣẹ́ náà wọ́n lọ́wọ́ ìjọba wọn ní ìmọ̀lá ń tàbíkọ ìdíjìnà láti ìsọ̀nùdúró ni wọ́n máa kírun wọ́n máa ṣíwájú ní kírun níbi ohun tẹ́ bá kí ẹ̀yin lè ní àwọn ṣùgbọ́n àwọn ò ní ní àwọn ìlú nínú bí ta fẹ́lẹ̀ ní wípé sábà ń sọ nípa ìmọ̀ràn owó ọlọ́run níbi níbi ìjọ àtàwọn ohun ìkan lọ́jẹ́ nínú àwọn ọ̀dọ́ lè gbé wọn kúrò nínú ìrìn lánàá. lábẹ́ rẹ̀ ní àgbàkà náà dùn áhùn àbúwá ìmọ̀ àkékè òun tó ń tó ń sáré. àwọn kíláàsì kan lè ní òkú wá ní ìṣẹ́jú nàìjíríà èèyàn wọ̀ ọ̀pọ̀ bíi méjì kéde òkú lélẹ̀ sáré ilẹ̀ nínú ilé lọ́wọ́ sáré òun wọn tún ti àwọn àyè tó ti tó ti lè wọn ti lè wá tí wọn máa ń yíwò sáré báyìí wọn ti fún sáré yìí pàṣẹ máa ń sọ̀rọ̀ àkùdé ọlọ́run ìyẹn pẹ́ rẹ̀ ó sì máa mọ rẹ̀ wọ́n máa gbé rẹ̀ tàbátò kan abániyàn kan ní o tó ẹ gbọ́ gédégbé ìmọ̀rò kúmọ́lọ́ ìdílé ìjọba ìjọba ó lè lómi yọ fà lọ́wọ́ fún ìdílé ìjọba rẹ̀ ó ti wúwa ìdílé rẹ̀ òkú gangan ló kù káàtà tí ọ̀rẹ́ òkú káàtà tí náà ó kú tó kú ló bá ti lè kọ́ gbogbo ọba ti lè wò kọ́kọ́ níbi òkú kọ́kọ́ nǹkan àdáhùn tó láyé láyé ọba ti lè jáde láyé láyé ebi nígbà tẹ́ ń wò kọjá pátá nígbà tẹ́ ẹ tún fọwọ́ sí náà kọjá pátá ẹ dì sínú aṣọ káfà nìkan ẹ tún fòkù ẹ tún ìṣó ẹ lórí kẹ́rìnkẹ́rìn kọjá pátá ẹ tún gbé lọ kọjá tó lọ ní ebi lọ ìpàwé bí ẹ sọ ọ́nù lẹ̀ ẹ kúrò bẹ́ẹ̀ ẹ kò má lẹ̀ ẹ tún lọ́yẹ́ pẹ̀lú lórí kòtò ní ìsàlára ìsàlámù ẹtú ìkórè ni ló mú káàtà tó kájà mùsùlùmí ọmọ tàbíà ọmọ ìbẹ́lẹ̀ mùsùlùmí ọmọ ti àwọn àrà àtọ́lábà tó yá yá lánìyàn pé òṣèlú rẹ̀ ládàá rẹ̀ tó máa gbà ṣùgbọ́n wá lọ bá òun dandan àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ajá ń lọ bí a bá rẹ̀ ní ìjọ àdúgbò yá lọ síta àdúgbò yá káyọ̀ wọn náà wá tẹ̀lé mọ̀ ẹ́ pé aláìmọ̀ kan náà ẹ̀yọ́ kí ọ̀rọ̀ kí ọ̀rọ̀ ó kéré lójúmọ́ ó yẹ kó máa gbàdúrà fún rẹ̀ lẹ́ẹ̀mọ ojú lẹ́yìn ọ̀pọ̀ àgbẹ̀mọ̀ kó máa lágbàdo fáwọn òbí rẹ̀ ṣùgbọ́n ọ̀gá àgbà èrè jẹun ẹ̀sùn òun ti gàgà kó o lójú bẹ́ẹ̀ kò sí ọ bàbá ìjẹun náà ni níbi ọ̀rọ̀ níbi ọdún rẹ̀ bá dùn ìjọba ti tọ́ gbà lórí lọ́dọ̀ ọlọ́run ìjọba ní ìjà àdúgbò wa ti ọ̀dọ̀ ọdún náà tó tọ̀dọ̀ ní ìlú ọdún sọ̀rọ̀ tó ti wá àwọn ọmọ ilé mi ẹ kan ẹ̀yà ẹgbẹ́ mi àwọn nǹkan wọ̀nyí tó wà nípa ìdílé mi kúrò nínú ọdún ìlànà. ọ̀pọ̀lọpọ̀ ayé ní àlọ́ ọ̀hán ọlọ́run bá ti fi wá wa ní ìṣọ́ra fóònù ní ẹ̀rọ ṣíṣe fóònù ìmọ̀ràn ọlọ́run wa ní ìlú ọdún nínú sọ́ọ̀tù nígbà ọlọ́run bá ti fi wá pẹ̀lú ìrìnàlọ́wọ́ àlàyé ọ̀sẹ̀ àyíṣọ́ àyè ويذكر ما دون ذلك من الشرع ọlọ́run ní dájúdájú òun ọlọ́run láyé kéwù òun ò ní dájú ní àtúnṣe ọ̀rẹ́ kẹ́ni kọ́ àwọn ọmọ òun ọ̀rọ̀ níjọ́ kùn ká òun ò ní oúnjẹ bẹ́ẹ̀ ọjọ́ ìgbà tó bá dé dájúdájú. ابن الجبل وجد له صلى الله عليه وسلم أخبر بكل يوم نهار من جبل تعتبر محب الله من الناس ومحب العباد من الله ìjọ kan tó jẹ ojúṣe rẹ láti kọ́kọ́ bọ̀ bá ṣe ń pẹ́ láti tán ìjọ kan tó mọ̀ bá tó ṣe ìjàkadì kan lẹ́kọ̀ọ́ ó lọ́wọ́ àmì ìdílé náà láàmú náà. حق غير العباد أن يعبدوه ويشركوا به شيئا قلت لبنيانه ولم القرآن على زمن سيداتهم ومن النبي وفاضل التي قل النبي أنا جسم ولم أحكم لا يمكن ولم يمكن ini kita kan terima ada isyraf kemuliaan itu Rasulullah Allah ini dia buku yang berkata-kata Allah menjadinya dájú ẹ̀sìn sí lọ́wọ́ tó dà ní ìlú ìṣúná ṣùgbọ́n ní ìgbà fún lórí pé ó ń pe ọlọ́run ó ń pe ọrọ̀ ó ń pe òdòdó ó ń pe pàdé ìlú ìyọnu àwọn àgbà ẹ̀yà àti àwọn ọ̀dọ̀ ìyọnu aráyé èmi tó ń lóhun ìwé ìgbà mi lábẹ́ iṣẹ́ tó mi gbogbo àwọn ètò ìrìnàlẹ́ àwọn ètò ìfọ̀rọ̀ àbíkọ́ ìlọ́jà lọ́wọ́ ìlọ́jà lábẹ́ iṣẹ́ tó mi nínú ayé àwọn ìfọ̀rọ̀ ìmọ̀lẹ́ ayé lẹ́ẹ̀kejì lé láàrin ọ̀rọ̀ ọlọ́run tó ń pa àyẹ̀wò ìgbà ó ṣe ń lè wà á kú fáwọn ìjọ rẹ̀ ẹni ìjọ ọmọlẹ́yìn ìbí o à ẹ sọ́ra fún ìmọ̀lọ́kúnmọ́rún níbi ìjọ rẹ̀ nígbà tó ń pọn lé èyí ní oṣù tó bá ń pa ìdáhùn àti pé ẹgbẹ́ òun ní ṣèṣì nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdáhùn àti ìdáhùn ẹni bá mọ orúkọ náà ìlú rẹ òun ti náà òun gbé ìlú náà òun ti náà òun gbé ìjà tó wà nínú ìyá àwọn ìyá ọ̀sọ̀rọ̀ ilé akéwì tètè fún mi tètè ń jẹ fún mi àbọ̀ òkè tètè ń sè ànáyè ìdíkà lóṣù olùdó ọ̀rọ̀ láti fún mi rárá rè à ìwé ìbámu tètè mọ orúkọ náà ìlú rẹ bọ́ọ̀lù tó sì ní nínú ìkànnì ìnáwó ìṣèlú ìlú rẹ ẹni tó bá ń lọ fún wọn náà ní ìgbà yìí ní ìgbà ó ń lọ́nà ẹni ìgbà mi ó ń ké ọlọ́run ẹni tó ti dé wúwo ọ̀rọ̀ àwọn ọlọ́run àti ìgbà tí ó bá yíwu àgbẹ̀yìn ọlọ́run ṣe lè wọ̀ ní wọn. wọn á wọ àwọn náà ẹni tí ọ̀rẹ́ wá bá ìgbẹ́yìn ibùdó rẹ̀ nínú wọn náà

ومن توكل على غيره فقد كفر بالإيمان ìgbẹ́lẹ̀dì ẹ má fi àwọn ìfẹsẹ̀sọ aláàbàtà ìtìmídẹ́rì láàrin rẹ̀ àtọ́lọ́. àwọn tó tọ́ba jẹ́ ọmọ ìgbàlódé wa. ọ̀rọ̀ wa kàrà lórí dípò kọ́ dára lọ́nà kó nígbẹ̀tẹ̀lé nínú ọlọ́run kò nígbẹ̀tẹ̀lé nínú ọlọ́run. àwọn tó ti di alàgbàtà láàrin ìyàtọ̀ lọ́run àwọn nǹkan tó nígbẹ̀tẹ̀lé sí nínú ìbẹ̀ ń bá wọn pẹ̀lú ìfẹ́nukọ gbogbo àwọn àgbà àgbà nínú ẹgbẹ́ àgbègbè ìṣẹ̀lẹ̀ yìí àwọn ọ̀gá méjì eré méjì tó ń kó káàkiri lára ẹ̀mí mi lára ọ̀gá ìlú lẹ́nu lọ ọ̀rẹ́ náà méjì eré nínú wa ìdúgbà tó bá pé eré méjì kálẹ̀ ẹnu ń pè é ẹ̀yìn kọ́ọ̀tù ẹ̀yìn kọ́ọ̀tù níbẹ̀ ìdẹ́kùn lẹ́nu ìlú ìlú tí ọlọ́run bá kì í dáàbẹ̀ kì í wọ́kọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá nínú ọ̀nà ìlú oníkẹ́ ìfipájà bá àgbẹ̀ òru oníkẹ́ ìfipájà sáfọ̀ sáfẹ́ wọn fúnra rẹ̀ ní ajájú bọ́lọ́ wọ́n yìí dàbí àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ á ní fáìlì ìlú ẹ̀yìn kan èyí ló ń gbà wọ́n báwọn ènìyàn ń lò lè nípa ìlọ́wọ́ rẹ̀ tó fún wọn wípé ọba tó ń fún wọn lọ sí pé sí ìmọ̀lọ́ ọ̀la yìí. ìyá ni kí wọ́n gbé bọ́lọ́ kí wọ́n sì ìdáhùn ọ̀gbọ́n àwọn ìjọba ìjọba. ìtẹ̀lẹ̀ kẹta náà láti káfíńsì ìṣòkè àwòṣàkà sí kókórè àwòbáhà mọ́tàbáwọn kàbàlà. gbogbo mùsùlùmí yányá tí ọba gbà wípé àwọn ọ̀sẹ̀ bọ́ kékeré ni wọ́n àwọn tí wọ́n ń bọ orí ọ̀pẹ tí ọba pé ọ̀tá ọlọ́run pààyè pààyè òní wọn jẹ́. tí ọ̀gá fẹ́ ti ń bọ̀ dò ẹni tí ń bọ̀ òkè ẹni tí ń bọ̀ òòrùn ẹni tí ń bọ̀ òṣùpá abẹ́ni tọ́sọ ìkànnà àwọn ànábi ọlọ́run kọ́sọ́ ọlọ́run tó bẹ̀rẹ̀ sí ní ìsìn ẹni tí ọ̀gá gbà tó bẹ́ẹ̀ ní báwọn kèrè rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ kàkàrà bẹ́ẹ̀ báwọn Jadi mungkin ada yang menyebutkan. Khusus Islam dapat ini yang apa kita menjadi. Boleh siapa kanan, ayat yang itu menjelaskan. Ẹnjí ń pe ọlọ́run, ẹnjí ń jẹ́ fún ìfọ́lọ́run, àtẹnudọ́ tó jẹ́ fún ìyẹn tí wọ́n jẹ́ lánàá. Báwo bá sábà ní ìyá ọ̀lá ọlọ́run Lágbára ẹ̀ ní ìlú? jọra wọn wọn máa ti di ìyanu ayé ọ̀pọ̀lọpọ̀ ayé àná àlùkò dáhùn wọn bá lè làkọ̀dé káfà ọ̀rọ̀ ìdílé kọ́ ọ̀rọ̀ èmi bá ọ̀rọ̀ ìdílé wọn ìgbà nìyẹn lé gbogbo àwọn tí wọn fún yéésù lọ́lọ́run ọlọ́run gbogbo wọn pátápátá wọn ti di kéde yìí wọn ò sọ nígbàgbọ́ òdodo ẹni tí ò ní gbàgbọ́ olùkọ́ fọlọ́run òní wọn ṣe dáàbò lè gbé kó ní ẹsùn láàmú mẹ́rin láti lè bá ṣe lè ṣe kí ni ẹni tí ọba ṣe ọ̀sẹ̀ kọ́ tí ọba ṣe ní kéèké kọ́kọ́ kéèké ní ní ọ ọ̀gbọ́ lọ́mú bọ́ yálà ẹni tí ń lọ òkè ẹni tí ń lọ òkè ẹni tí ń lọ olóòṣù nìyí abẹ́ni tí ń lọ òkè báyìí ẹni tí ń lọ òkè olówó àti owó olówó alábàtà ìwọ́pọ̀ àgbàdo ẹni bá ń ṣe èyí. abóòkè ẹni ṣe èyí nípa títí ìlú wọn. àbúrò ẹni yẹn kà ọ̀fọ́ àmàgbà àbà wọn ìlànà tí ń dà ẹ̀ ẹ̀sìn gbàgbọ́ àti ìmọ̀lẹ́yìn ọlọ́run náà lè mọ̀ pé èmi lọ́kọ̀ yà sí wa á bè kẹ́lù ọ̀hún ìyá lónìí ìgbè ìgbè ìgbè ìgbè wájú ìlú ìlànà àwọn tó lè gbé ní kúrò nínú ẹ̀sìn àwọn tó ní sọ ní ìṣẹ̀lẹ̀ yìí àwọn tó ní sọ ní gbọ́dọ̀ láìláì bàbá òkú ṣe tó lè fi ìgbà jẹ́ èyí ẹlẹ́ẹ̀jẹ̀ àwọn tó fún ọkọ̀ ìkẹ́ni wọn ni àgbà pàpà ànàmásìá bọ́ìlì nàbí ìsọ̀tọ́kọ́ ọ̀rẹ́ ìgbàlódé àwọn láti má lè fi hàn mí. gbogbo ẹni tó bá ti dáhùn ìwọ̀n náà gbogbo ẹni tó bá ti ní ìgbàgbọ́ pé ọ̀nà míì tó ń lẹ ìlànà míì tó ń lẹ tó pé ju ìlànà àlejò àmàlà lọ orúkọ mi ti dòwe o. àyẹ̀bẹ́ẹ̀ ṣe ẹ̀kọ́ àwọn ẹni tó máa bẹ́ẹ̀ ní àgbàlẹ̀ tó ní ìlú àbúkí ẹ̀mí gbàgbọ́ pé ìdájọ́ ẹ̀rọ mi tí a ti dàgbà tí a ti ti ìdájọ́ oúnjẹ ọ̀nà ìdájọ́ ẹ̀rọ mi ọ̀dà àti ìdájọ́ ẹ̀rọ mi kàlẹ́kẹ́lẹ́ ìbọ̀dẹ̀lọ́ tó mọ̀tò wà ní bí àwọn tí wọ́n ń bọ́lá fún ìdájọ́ àwọn tí wọ́n ń dájọ́ nínú àlá wọn níwájú ọlọ́run tó ń gbé lérí ìdájọ́ àti ọ̀nà tọ́mọ ìdáwọ̀ àwọn ìgbìmọ̀ mo wà ká fẹ́ràn ilé ìgbà ìgbìmọ̀ yìí àti kóòtù nílẹ̀ tó ìkọ́ tó bá rí kóòtù yìí o àti ayé kóòtù yìí o gbogbo ọ̀nà pàtàkì náà ní dájọ́ yàtọ̀ sí ríra ọlọ́run àti àtẹ̀lẹ́ ní wọn nìkan tó bá wù pé ìlànà ètò ọmọ tẹ́ńdà ọlọ́lá ju ẹ̀dẹ́gbọ́n nàbí àtọ́lọ́run bá tẹ̀lé lọ ìgbẹ́ ìlànà ti ìgbẹ́ yìí. bákan náà wọ́n ní ìta kọjá ẹ̀ńdà ní láti ìrọ̀lá ánìkan àwọn والقوانين التي يتم عنها أفضل شريعة الإسلام gbogbo tó bá ti dáàbò wọn pé àwọn ètò àwọn ìlànà àwọn òfin èyí fáwọn ènìyàn á gbé kalẹ̀ níbi ètò ìdájọ́ tó bá lérò pé ọ̀pọ̀ ọlọ́lá ju ṣẹ̀ríà òfin ìsìláàmù lọ lẹ́nu àgbègbè yìí. àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ kọ̀ọ̀kan ọlọ́lá jùlọ á ní àmọ̀tàwé ẹ̀kọ́ ìlà nígbà tí wọ́n ń ṣe rí i eléyìí dọ́gba dọ́gba dọ́gba ni àwọn anáwó yàtọ̀ nípa ààbò ìṣẹ̀yà abóyè ẹ̀kọ́ pé wọ́n ti gbà ní kíló tó ń bá kẹ́kẹ́ lọ sí kọ́tùmárì kọ̀ àìkọ̀ àti kọ́tù bàbá yẹn ètò ń bọ̀. anáwó yàtọ̀ nípa ààbò ìṣẹ̀yà kódà ilé ẹni bá wọn wọ́n wọ́n ń ta kọ́dà alùpùpù mọ̀lẹ́sẹ̀rẹ́ àti àpòlù àwọn anáwó yàtọ̀ nípa ààbò ìṣẹ̀yà láyé òṣèlú òṣèlú àdúrà ìbámu ó ti ẹ̀dí láti ọ̀gá ìgbé ìdílé burú alẹ́kẹ́jọ́ lọ káwọn ilé ẹjọ́ oríṣiríṣi ìdáhùn ìdílé ọkọ̀ọ̀rọ̀ sẹ́ni pé kalẹ̀ ìyẹn bá nàá lè kódà ẹni tó yẹ ní ìbámu ó ní ìgbàgbọ́ pé àtẹnudẹ́kọ̀ lè ṣe àwọn àgbẹ̀ káfí ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀nà òfin ọlọ́run káyé dájọ́ lọ́lọ́ ìlọ mọ́tò tó tó burú nílé gẹ́gẹ́ lọ sí àwọn ilé ẹjọ́ ìjẹ́ńdálẹ̀ lóṣèlú ìyẹn bá nàá lè أو أن نظام الإسلام لا يصلح تطبيقه نظام المسلمين هذا يقول lójú bí ẹ nínú ìrọ̀ rẹ̀ nínú ìgbàgbọ́ rẹ̀ ní wípé ṣẹ̀rí ọlọ́run òfin ìsìláàmù òun wúlò kí ṣe fẹ́ káwọn máa lò nínú ìdẹ́nu lò ìta wọn máa lò. àwọn ọ̀nà ọba ní kí wọ́n máa ń bá ọlọ́run lọ́wọ́ sí ẹ̀rí àtàǹlò ní ọlọ́run bẹ́ẹ̀ ló ẹni ń jáwé rẹ̀ lẹ́yìn ẹni ń já báwọn mùsùlùmí yóò bá wọn lọ́wọ́ yìí. àwọn anáwó yẹn ti hàtì wo kẹrin lágbàtà máa yẹ lọ bí àìsí ẹ̀sẹ̀ kọ́ lọ́dọ̀ ọ̀sẹ̀ tó ń ti di pé òfin tó kú àjọṣin ọlọ́run ṣùgbọ́n lílo òfin ọlọ́run kò ayé tó ń láti. a gbọ́dọ̀ lọ òfin ọlọ́run níbi ètò ìṣèlú níbi ètò ìdarí ìlú láàrin ìgbà wípé ẹ̀sìn ìsìláàmù ìdájọ́ òṣèlú mọ́tíláṣí nìkan ńlọ́nà nílẹ̀ ìsìláàmù ìdílé. دون يتنقل في شؤون الحياة الأخرى دون تدخل في شؤون الحياة الأخرى مثل السلام والكلام من الله ẹ má tó gbà láàmú ìyáyé lábẹ́ rẹ̀ bákan náà màá yàrá أن إنفاذ حكم الله كالقتل يد الثالث أو رجم أو زاد أو نقصا لا يمكن هذا لأن الاعتبار الدين أمر الدنيا èyí ṣẹ̀fíà tó fi ya mu kalẹ̀ fẹ́ni tó bá jẹ́ ọ̀sìn yìí ó ní kí wọ́n fún lọ́gọ́rùn-ún lé lálá àyìn ìdájọ́ lẹ́yìn ọ̀gá tó lè mú ìgbéga tó lè lẹ́yìn láti lè rí pé àwọn tí ó ti ti wọn lọ́dún tó lẹ̀ tó ti ti lẹ̀ káàkiri lẹ̀ wọn bọ̀ tó lẹ̀ nílẹ̀ tó lẹ̀ ìyá ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé àyíbẹ̀ ẹ̀kọ́ ó wù mí bí ní gómìnà ọ̀hún ويدخل في ذلك ايضا كل من ينساك ولا ان لو يجوز الحكم لغير شريعه الله كما في ذلك ولا حدود ولا يمين لا لا يجوز في شيء لا بل يشاء الحليم قل ربنا فكان لا يؤمن به ọgbọ́n ogójì kama ìdájọ́ ìrẹ̀lẹ̀ àtúntò ìlú ìjọba ìdájọ́ ìṣòro níbi muhammadu níbi ìbálòpọ̀ ìbágbépọ̀ níbi títà rírà kọ́ńtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ́n jà lọ bẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ òun ló ń bá àwọn tó wà nígbà. àgbẹ̀rẹ̀ kan ló ń tàbí níbi àwọn ìjìyà tó náà bá ti ya mọ́ àwọn ìlú ọ̀daràn ìyẹn bá wọn kò náà ti lè rí. وإن لم ينتهي من ذلك بل بشكل شديد كل تقولي كتير ọ̀làjì ọ̀kan wípé ìlú ìjọba ń ṣe ìdájọ́ olórí ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ lọ lẹ́nu ìjà àdìgá yẹ̀kú ìṣẹ̀lẹ̀ ìjọba àmì àrùn lọ nígbàgbọ́ ni wípé pẹ̀lú ìtọ́jú ìtọ́nà bá ṣe bí ìwọ̀ òun ti tọ́jú ẹ̀tọ́ náà ìdí nu oṣù pé oṣù kẹfẹ́ rí. قد سمعنا هذا المقال مما هو معلوم من الدليل البشرية لم تشك فيه وكان سيو المهم خير من وبدأ كثير من الناس يقول يوم خير هذا المال هو أصلي يقول يوم خير يقول كم فيه والحكم غير بيان الله bẹ́ẹ̀ náà kò sẹ́ni tí ọ̀nà ń pé ìfi nǹkan ní ìkọ́yàtọ̀ síta jọ ọlọ́run ṣèdájọ́ àtúntò ẹni bá ń káàbọ̀ lè má yẹ ẹfẹ́ ń gba wọn nìyí ó já mọ̀ àtúntò ẹni bá ń ó ti di kẹfẹ́ rí eléyìí jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin lára àwọn nǹkan tó ti rí pé ó lè ni kúrò nínú Islam téèyàn ó fi padà di kẹfẹ́ rí kọ́nà ọ̀gá gbọ́ kọ́nà wá kò ní kú fún bàdà ìmọ̀ nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún màní àbùdọ̀dọ̀ ṣe à ní màjá bí rọ́sọ́ọ̀lù sallallahu alayhi wa sallam wàlọ̀ àmìlà bíi wàlọ̀ àmìlà bíi fọkànlẹ̀ káfàrọ̀ lẹ́kọ̀ọ́dù ìsáàlá ذلك بأدنى من بني أنزل الله فأحبط أعمالهم إن كليك عن نور لأن الإسلام láwọn ọ̀dọ́ tó ń kó ní ẹ̀sìn ìsìláàmù mà ní àbúrò ṣe láàmù ẹ̀ ń bá kó ìlera kẹta nínú àjẹ́ àti ìrọ̀tún sọ̀tọ́tọ́ àwọn ọ̀dọ́ nínú àwọn àkànnì òníwá ó kó ìlera rẹ̀ ìwé ìsìláàmù òjijì kódà wàdà wàhán ní làbí ìtó kó ìlera ìbá àti pé òun ṣiṣẹ́ tọ́ òun bẹ́ẹ̀ ló ń ṣe ní ìjẹ́jẹ́ ìsìlámù ṣe gbogbo tó rẹ ọ̀pọ̀lọ̀ ní ní kókó yẹn bó bá dé ọ̀pọ̀ ìbálẹ̀ ní kókó yẹn bẹ́ẹ̀ náà lè wọ́n bẹ́ẹ̀ ní ìbálẹ̀. ọ̀rọ̀ yìí ó di ọdún inú ìlú ṣùgbọ́n kò bẹ́ẹ̀ ní òkè lòdì ẹ̀rù ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọgbà kùránì lọ́wọ́ ní ọ̀gá yà ní ọgbà tó ti gba owó èlé wọn ní ọ̀gá má kúrò ní ẹ̀ ní owó èlé wọn ní ọ̀gá tó ti gba ìgbà tí ìyàwó bá ní ìlú ń bọ́ ń bọ́ ní ìlú bọ́lá ń bọ̀ owó wọn ní ìlú bọ́lá ń ṣe lẹ́sọ̀ bọ́lá ń ṣe lẹ́wọ̀ àti òkú sáàmì ìgbàgbọ́ ní wa àlékàlì ìdìbò sáàmì ìkúnlẹ̀ owó tó sáàtọ̀ rẹ̀ gbà gbogbo ara gbogbo gbogbo kàkàrà gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìfẹ́ láti fi ṣe wíwá láti ọ̀la. Mọ àbúgbà lọ ṣe àná ẹ̀ ń bá kórìíra nǹkan nínú báyìí ìlú wa. Nígbà wo ni ìlú yẹn? Kódà kó ní nǹkan kẹ́rù lẹ́sẹ̀, obìnrin Ó ti ní ìlú máa wọ ọdún nígbà yìí láì bọ̀ bá àwọn ẹyẹ lọ́wọ́ ẹlẹ àti ó ti gbẹdẹ pẹ̀lú ó ti kó ìlànà fún mi ní wọn náà ẹlẹ bá mi ní òkè mi ní ọgbọdọ sódà olùkọ́ kọlọ wà bí àbí ìtọ́jú lẹ́yìn àbí ìtọ́jú lẹ́yìn ìyá ìwé nígbà mọ̀lẹ́ dábàá òbíye rẹ̀. bóyá níbi làbí ìwé nílọ ẹ̀ńdá ti láyé láyé lọ́ba o nílọ ọgọ́rùn-ún o dáadáa ọgọ́rùn-ún wọn kọ́ lẹ̀. wọ́n gbé wa èrò ìtọ́ oníbi iṣẹ́ àtàlẹ́ ọlọ́run òní ọ̀dọ̀ lọ́wọ́ náà yóò wà nípò ẹni tó sọ mẹ́rin nínú àwọn àwọn ọ̀dọ́ àwọn òṣèré ọ̀sán ọ̀dọ́ àwọn àmì yóò wà nípò àwọn àti òṣèré nígbà tí a lè rẹ̀ rẹ̀ wà lọ́sọ̀. Ìṣó tó ní ìgbà tí ìgbà rẹ̀ lé. Abẹ́gbẹ́ kó ṣẹ̀lẹ̀ yìí kò ní ilé ìlú ọ̀dẹ́ gbàgbà tí ó wà lẹ́yìn. Ó ti ń tó lé dájú lórí òṣèré wà lẹ́yìn àti ìgbà tí Ọmọ àwọn òṣèré àbí ẹni tí ó ti pa àwọn ẹ̀jẹ̀ ní ìlú wa ẹ̀jẹ̀ ní ìlú wa rà ní. tó bá ti ní pọ́ọ̀fẹ́ ní ìgbà kó o tó lórí náà ní ìlú ìlú wa yìí. àwọn ìlú àti bọ́ọ̀ wa náà ó lè kó bọ́ọ̀ lẹ̀ bọ́ọ̀ lọ délẹ̀ ọwọ́ rẹ̀ ló ń sọ. a àtọ́kùnrin náà yàtọ̀ bọ́ọ̀lù náà yẹ kí ìdáná ilé ìgbà tó wá tàbí ẹ̀yẹ tó dà tẹ́lẹ̀ tó dà táwọn àgbà tó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ mú ẹ̀rù ẹ̀fún Jadi kebenaran dari dunia, emak yang berkata ini ini Allah. Awak tawabi, ada yang mahu, awak tawabi, ada yang berjanji dari dunia, yang lain itu Kita perlu Ayat itu itu dari surat Al-Nisa. Orang sokong apa? Abi Allah wa ayati wa àbẹ̀wọ̀n àbálẹ̀ àbálẹ̀ kọ̀ọ̀mọ́nà àbókù ìjẹ́ ọ̀nà ìwúlẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwúlẹ̀ tí wọ́n ti náà mọ̀ ẹ̀dá ìwúlẹ̀ tí wọ́n ti náà mọ̀ ẹ̀dá láàkà ẹ̀dọ̀ ẹ̀mí sì wá wà ní ìdàgbà torí pé pàdùkàfàrù ti bá yà ní ìlú lẹ́yìn ìgbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìtẹ̀síwájú ti المرسلين لا كيف ولا لا كيف مرمته لا يتناقض مع نفس العلم وما في نفس حديث الآية ولا لا ẹlẹ́ẹ̀kejì àtúnṣẹ́rò máa ń lò ní iná ṣùgbọ́n nígbà tó ní pé oògùn burúkú oògùn burúkú àgbéká àgbéká àgbélépọ̀tà àgbélúwà òdìgbò ìdìbò. sábà sọ nípa ìdá ọ̀nà oríṣiríṣi ni wọ́n ń gbà á lò. àkíkọ̀ mẹ́rin ìtọ́jú òṣìṣẹ́ pé òògùn tààrà iná tààrà ọ̀lẹ́ èyí tó ti jẹ́ pé ìṣubú lásán ni òògùn mẹ́rin. ìtọ́jú òògùn tààrà kọjá ìdá ní àgbà ìdá pàápàá ọ̀nà oṣù ìyẹn máa ń gbà á lò lẹ́kọ̀ọ́ tẹ̀wọ́n ní ẹ̀jẹ̀ bá tàbí òní gbádùn ara rẹ̀ òní yá gbogbo tí kò bá bá ní ọ̀dọ̀ ní òní tuntun tí wọ́n lè pè é ilé ayọ̀wọ́ ní yóò ti bá fún mi àtọ́lọ́ sábà nínú rẹ̀ máa ń kéré sí àgbà. bákan náà تفسير التقرير قلنا واحد تقرير مفيد ورميز مثنى ورميز àti kékeré àti nígbà rẹ pọ àti bí ọjọ́ kékeré àti nígbà rẹ pọ lábẹ́ fún ọ̀la ní ìlú ìgbàgbé yóò wà lórí pé wọn ò ní ẹ́ ní ara wọn láti wọn. bákan náà àwọn tí ń lò lápẹ̀lú wọn ní pé wọ́n máa ń fi ń tú àárín obìnrin àtọkùnrin máa ń fi ń tú lábátabátà. nígbà kejì ìdápẹ̀lú wọn ní pé òun ọ̀sán ìwé jẹ́ obìnrin olóòtú mẹ́wàá ìmọ̀dà ọmọ olóòtú lọ́kọ̀ọ́ lóòtú nínú wa nínú bá ta máa ta ẹgbẹ́ bá ta ẹgbẹ́ náà Silakan dipanggil wa minhu afdal wal asr. Sangat sekali kami menyembel sol sumber asumber. Ibgal kudinawu sol menyembel ọkùnrin àkójọ tí wọn ti jọ ní ìyá ara wọn bó wọn sọ ìgbà tí wọn lọ lárọ́kùnrin láwọn ọkọ rẹ̀ báyìí nígbà tí wọ́n ní nígbà tí wọ́n fi ń sùn yẹ nígbà tí wọ́n ní gbogbo rẹ̀ wà bẹ́ẹ̀ ló ti máa wọ̀ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọkọ náà èmi ìyàwó òun kọjá yóò kà sí bí ìwé rẹ̀ tó tún wá ń bọ̀ bọ̀ lára ìlú ọ̀sìn náà yà wọ́n tó lè ní náà tọ́jú wọn. wọ́n sì ń gbé omi tí ọ̀gá tẹ̀lé kó ló ṣe ìdájọ́ nípa olùdíje náà ń pè ní tiwada òun sẹ́nu ló dé ní ìṣẹ̀lẹ̀ yìí náà ẹ̀rọ àti ẹ̀rọ ìnáwó ọ̀gbẹ́ ní ilé náà ló bá kàn yín tó lè fún ọmọ kó lóògùn ẹni bọ́ ọ̀gbẹ́ ni ọkùnrin kankan òní ìlú olóògùn ìlú ọ̀gbìn wọn lè kó lé lọ ìgbẹ́ tí bá ti ń gbé báyìí wọn làwọn gbé lọ bá ti bá ti sọ àwọn àbá ti ń gbé báyìí ìgbà tí wọn lọ sọ lórí oorun bẹ oorun dára ìlà òun yẹn tí mo sì ní wípé ìgbàgbọ́ ìta ni wípé ẹni tó ta òògùn àtòmọ́ rẹ̀ kọ́sà méjì ìjọba lágbára ẹ̀ka lórí ẹni tí a ń tún ìlà òun ìlà lọ́nà lọ́wọ́ ẹni tó ọ̀tà sí kábàtì mọ́ ẹni tó olùdíje ìdíje mọ́ ẹni tó olùdíje mọ́ pátá òyìnbó ọlọ́run wá wọn náà ní ọjọ́ mẹ́tò láti lò ó ní ọjọ́ ìmọ̀mọ́ sì ní ẹ̀rẹ́ bá lọ́jọ́ ọ̀gbọ́n àgbàdo ọ̀gbọ́n òun ń lẹ́wọ́ ó sì wọ́n san owó ilé òun ní ọ̀nbẹ ìdìbò wà. wọ́n ti lọ́ba kẹ́kẹ́ àwọn ọmọ wọn ni wọ́n ń ṣe ìwádìí tí ó máa lọ sí òun lẹ́wọ́ ẹni tó kọ́ náà lọ́wọ́ ìwé ọkọ̀ wọn kéde kọ́mọ

lè kó tuntun kó lè ọdún ẹ̀jẹ̀ òní dá lára rẹ̀ ẹ̀jẹ̀ òní dá lára rẹ̀ yọba tí ó fi kó tu ẹ̀jẹ̀ ìdìbò ẹ̀jẹ̀ ìdìbò ẹ̀jẹ̀ ìdìbò. ìmí ìtumẹ́ náà wọn adájọ́ máa ń lé bọ́ọ̀mù tọ́wọ́ mẹ́lò ní bàbá yìí para yóò lè yóò lè ṣe àwọn bá ti tẹ́lẹ̀ àwọn ìyá yìí yọ

مضاهرة المشركين ومحاولات بلد المسلمين مضاهرة المشركين الشيعة التي قاموا الشيطان ضد المسلمين محاولتهم يقوم الله للمسلمين لما يمكن إذا ننظر إلى المسلمين برضه الإنسان فلا يمكن أن يكون الإنسان أيام الكفر yóò ṣe tó ń ṣe mu bí a ti ń lé nǹkan ìlú ìsìlámù yìí o bí a ti máa ń lé nǹkan ìlú ìsìlámù yìí a máa ń lábẹ́ a máa ń lé nílò nígbà tó ń lé ní kàkàkà báyà yóò ní ìgbà tó ń lé lẹ́yìn ìgbà tó ń lé láti fi wá dára o wọ́n dáná lọ wọ́n tó ẹ́ nígbà tó ẹ̀ ẹ̀ ẹ̀ bá tó ẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ ọkọ̀ àti bá ti ẹ̀rí àkọlẹ̀ ẹ̀rọ ní àti bá ti ẹ̀rí. Ìṣòro náà yẹ kọ́ sí àti ẹni tó lé ní yá àlẹ́ ní òkè náà. Ẹ̀ mọ̀ nípò bẹ́ẹ̀ ọlọ́kọ́ ní ìyá àtàkùn ìgbàláyè ilẹ̀ ẹ̀rọ̀mọ̀ kámẹ́lòmọ̀lọ́ ìgbàláyè ilẹ̀ ẹ̀rọ̀mọ̀ kámẹ́lòmọ̀lọ́ kámẹ́lòmọ̀lọ́ mọ́nà bá wọ̀ lórí wọn ò gbà yẹ tí wọn ò yá wọ̀ lò tí wọn ò sì bí ìkàwé màbúrò ká wọn sì lè lẹ́yìn ìlú nù ilẹ̀ ìdáhùn ọ̀wọ̀ ara fún mi tó ti lè ìkànnà àwọn àmì ta ògbóǹtarì àwọn oníṣòwò oníṣòwò أجلك الله بذنبه أجلك الله بذنبه أخذ الله خلاص ولا هو يجلس ولا هو خلاص إذا عم يجلس يمكن ما يواجه وتعبان قلنا لقول الله تعالى ومن يتبع غير الإنسان دينا فلن يقبل منه وهو في الآخرة من المخاطرين أن يوم ثم هو يؤمن بالدور الإسلام ولم يجد له ولد ọba tó ní máa ń bá rẹ̀ kò ní í ṣe àmúlò ìtọ́kùn náà. Kita berdoa untuk membaik ini, alat ini kaya ini. Dikursi pada ini, kopa, malam menimau, itu itu. Waktu yang kondil, kondil, kondil, kondil, kondil, kondil, Ada yang orang yang ini, ini menjadi kondil, menimau. Lalu tak alam òní wá òní wá kọ̀ ọba yẹn ti máa bá rẹ náà òní rẹ kéde ẹ̀rọ ló ló ló nù ní oṣù láti sẹ́yìn ìjà ayé ẹ̀rọ ìlú ló mú ọ̀dọ̀ hanya kan kuwari da yawan ganin cewa a cikin sun kuma a wata hanya ya ji ne bẹ́ẹ̀ ni sẹ́yìnká bẹ́ẹ̀ ni lórí fún ìyá ọlọ́run ọlọ́run ní náà ní ẹni lè ní ẹni pẹ̀lú ìlú náà ọlọ́run dájúdájú ní ọlọ́run òun ó fi ìyá àgbẹ̀ tán ṣe àwọn tí ń yọ ọ̀gá ìlú òun lọ lásán òun ó bẹ̀rù lára wọn. sọ́wọ́n tó ń pa àwọn ọ̀rọ̀ àti ìsìlámù ẹ̀ wáyé ní ẹni tó bá ti lè ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ irú ẹni báwọn ó ti di gbèrè lóru àti kó tí ń bá fọlọ́nù bá wà dà ó ṣe ní padà lọ́dọ̀ ọlọ́run tó mọ wá sí ìlànà ìlànà. yálà àwọn sáré èèyàn ṣe àádúgbò lánàá lẹ́yìn nípa àwàdà ní ọ̀gá fún àwùjá dání àbúrò ẹ̀kọ́ níbi ọkùnrin náà ti ń kú jẹun. àwọn ìdàpọ̀ àyè àti ẹ̀sẹ̀ ọ̀rẹ́ ọ̀gbọ̀n náà tí ó ṣe nǹkan mẹ́wàá èyí tá a kà á lẹ́yìn yìí lórí ẹni bá òjì àbẹ̀là ń gbọ́ wọn ìgbà ni wọ́n ti rọra àfẹnusẹ́ láti ẹni bá nìkan ló kù àfẹnusẹ́ láti ẹni bá nìkan ló kù wàkúndùn ra ìmọ̀ àbẹ̀lẹ̀ tó ń fa sọ̀rọ̀ gbogbo ìgbà pátápátá ìdílé wo pọ̀ bẹ́ẹ̀ ní ìsinmi òfin ìdílé ìgbà ń dára bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀làbílẹ̀ èmi àti ẹgbẹ́ àti àwọn ìṣọ́ra fún ìyá àwọn ìmọ̀tò kékeré ó lè ta ní lẹ́sìn jẹ́ ó lè lé ní kúrò nínú ẹ̀sìn láwọn abẹ́lẹ́ àwọn ìṣọ́ra ní ìmọ̀tò àìsàn wa yìí ọlọ́run bí a ṣe pàdé ìṣòro náà ní o mọ̀jà tó mọ̀ mọ̀jà tó yẹ kí ó àṣìyàn nàtàlá ọ̀tá náà àyọ̀ tó kọ̀ nàìjíríà lè máa yẹ kí ó في الآخرة